Suratul A'raf àyà 166 167 أعوذ بالله من الشيطان الرجيم وإذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة من يصومهم سوء العذاب إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم وقطعتم وقطعناهم في الأرض أمما منهم الصالحون ومنهم دون ذلك وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض هذا الأدنى يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر لنا وإن يأتيهم عرض مثله يأخذون ألم يؤخذ عليهم ميثاق الكتاب أن لا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون فلا تأكلون والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين وإذا انتقنا الجبل فوقهم كأنه ظلة وظنوا أنه واقع بهم وظنوا أنه واقع بهم خذوا ما واتيناكم بقوه واذكروا ما فيه لعلكم تتقون واذا اخذ ربك من بني ادم من ظهورهم ذريتهم واشهدهم على انفسهم الست بربكم قالوا بلى شهدنا أن تقولوا الرحمة إنا كنا عن هذا غافلين الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم

وعلمنا منه ما جهلنا آمين وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين واقسمنا لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا بها جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأسمائنا وأبصارنا وقلوبنا أبدا ما أبقيتنا واجعلها لوارث منا واجعل ثأرنا على من ظلمنا آمين وانصرنا على من عادانا آمين اللهم انصرنا على من عادانا آمين ولا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا واجعل الجنة هي دارنا اللهم لا تجعل النار مصيرنا واجعل الجنة هي دارنا برحمتك يا أرحم الراحمين برحمتك يا أرحم الراحمين أعوذ بالله من الشيطان الرجيم وإذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب إن ربك لسريع العقاب wà ináwó lágọ́fóró rahim wọ́n kọ́ tọ́ná hùn fílẹ̀ àrídì hùn màmá mìíràn sọ̀lẹ̀ lónà wà mìíràn dónà dálíkì وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون خلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض هذا لادنا ويقولون سيغفر لنا وإن ياتهم عرض مثله يأخذوه ألم يؤخذ عليهم ميثاق الكتاب أن لا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون والذين يمسكون بالكتاب والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين تقل الجبل فوقهم كأنه ظلة وظنوا أنه واقع بهم خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون اللهم ọlọ́wọ́ ọba arawọ́ sí ọ yá máa látọ́mùtà bẹ̀kọ́líkì sàmáwátì wàlà àrùn ìrẹ́ ọlọ́wọ́ ọba tó ṣàánú dídá sánmà àtilẹ̀ ọlọ́tọ́bùtà abílẹ̀ ajé ń tàti fi ibùtú ni ó máa ti há. ìwọ lọ sàánú sámà tilẹ̀ látara dídátọ̀ ọ̀dá wọn sámà ayé òfin sójú táyé òun là ń rí ọlọ́run sì fi kọ́ wa lẹ́kọ̀ọ́ gbogbo ìran ọ̀ṣọ́ pátá sámà ayé lọ́lọ́run fi sí ibẹ̀ ló fi ràwọ̀ sí ibẹ̀ ló fi oòrùn sí. Allah ibẹ̀ ló kò sùpá sí ó fi ń káwa náà lẹ́kọ̀ọ́ pé táàbà lò tí wọ́n rí kájọ́ ọ̀dà. Allahumma ya man latọ́bùtà bìkọ́lì kí samawati wal ard. ìrẹ́ lọ sàánú sánmà àtìlẹ̀ látara dídátọ̀ ọ̀dà fi wọ́n sójú táyé wàhálà pápá. Wọ́lá tọ́bùtà abílẹ̀ ajín láti fi ibùtú ni ó máa ti há. Ìrẹ́ lọ sàánú ọlẹ̀ nínú yẹ́ etí bá ń wù jẹ ni wọ́n máa wù yá jẹ alẹ́tọ́fúnbì náà bí kọ́dọ̀ ìkà wà kọ́dàríkà àti bọ́ọ̀nù oṣù ọjọ́ kádàrá òun náà ni làìlátòlẹ̀ kọ́dìrì tọ́ kádàrá gbogbo nǹkan nínú kádàrá rẹ̀ fi àánú rẹ̀ kádàrá dáadáa lé a lórí. àlítú fún mi náà fi kọ́dọ̀ ìkà wà kọ́dáríkà. àwa náà mọ̀ pé gbogbo tá à ń béèrè àtọ́sí iṣẹ́ wa ò gbé ìrìn wa ò gbé ìṣe wa ò gbé ṣùgbọ́n máa ń fàánú ẹ̀ ṣàánú ẹrú ẹ̀ tó ọba fẹ́ gbogbo àwọn tó ṣe táwa náà fẹ́ fún òkèsè pẹ́ńdà adébẹ̀ ìbọn ṣàánú wọn náà ni. èyí táwa náà ń fẹ́ ọlọ́run fi sì wá láàánú. ló ti fa ìyàlí kù bí kárọ àràhàmà rẹ̀ la béèrè àtàpọ́nlé rẹ̀ tó o máa ń daṣọ bọ àwọn ẹni rẹ máa ń àpọ́nlé amina. tí ń ju gbogbo ẹni tí ń ẹni lọ ẹnì kò sì lè ọlọ́run wá kẹ́ni ju àwọn méjèèjì lọ ọlọ́mọsálá ìkẹwọ́. amina. ibi a ti sinmi lánàá ọlọ́run ní fàlámà àtàwò àmánù wánìwò. fàlámà àtàwò àmánù ọlọ́run nígbà tí a ń gbẹ̀rù mọ́rí kúrò níbi tí àwọn ọlọ́run ọba tá a kọ̀ fún wọn wípé kí wọ́n má ṣe fàlàmà àtàwọn amánú àánú nígbà tí wọn tẹ̀lé kìlọ̀ táwọn ọlọ́run ṣe wọn àtàwọn tí wọ́n tún kì wọ́n ń lọ. kúlìlá lahum kùnà kiradatan khasi'in. ọlọ́run ní apàṣẹ ìyàlẹ́ lórí. ohun tá a ni pé kúnú kìrọ́jàtà xaasi yìí ọlọ́lá ní gbogbo wọn kí wọ́n di ọ̀bọ. xọ́ọ̀sì yìí xọ́ọ̀sì yìí náà ní ti yẹpẹrẹ ni o. ni tààzọ́nà rọ̀bùkà lẹ́yẹ́bọ̀ àsànà lẹ́yìn ìlà yọ́mà lìkìyàmà ọba tá a fi mọ̀ wá a fi mọ̀ wípé yèyí tá a fi jẹ wọ́n yẹn ó kéré. lọ́yọ̀bọ̀ sánà a tún máa gbé dìde ní a lórí díjọ́ àlìkìyàmà. máa yàsùnmù sùn aláàdá. àwọn tí ó tún máa fi wọn nídà ìyà tó tóbi tó burú ọlọ́lá tún máa gbé dìde إن ربك لسريع العقاب ọlọ́wọ́ ọba rẹ̀ rí ànábì sẹ̀rí olè kọ́bi ọba tí yára nísìrò ní ọlọ́run. wà iná o lákọ̀ọ́fù rọ̀hìn lákọ̀ọ́fù rọ̀hìn. ọlọ́wọ́ ò yẹn kọ̀dá anábì Musa alayhi salatu wassalam òun olójú ayé ẹ̀ òun ló ti fi kàráàjì lélẹ̀ fún wa kàráàjì hmm, bí wọ́n bá ra nǹkan ó ní tí wọ́n gbà lórí ẹ̀ táàsì kí wọ́n pè ní ìṣẹ́yìn òun ló ti ọkọ̀ fi lélẹ̀ fún wa odidi ọdún méje lẹ́yìn sán lójú ẹ̀ akọ́lọ́dún mẹ́tàlá olóńkọ́ fi lélẹ̀ kò sì tán bẹ́ẹ̀ tọ́lọ́lọ́ ní tí èdìjọ́ àlìkìámà ni ọlọ́run tó wá fáwọn ọba jẹ nípa ọ̀yẹ̀lẹ́ra lórí inú àwọn róòmù táwọn náà tún jẹ gàbá léra lórí àwọn kùsìdàníyìn inú ọ̀rọ̀ ọba ni àwọn náà jẹ gàbá tí àwọn kúndí kùsìdàníyìn àwọn náà wọ́n jẹ gàba tí a lórí kó tó di pọ́lọ́ wọn wá gbé bọ́ sọ́wọ́ àwọn nasara ọjọ́ ìyá Yahudi ti pẹ́ ǹjẹ́ ń ṣe ni ọlọ́run dẹ̀ wọ́n là ah. ọlọ́run lè tá a fi jẹ yín dáa ní ẹ̀dọ̀kan kọ̀tán bẹ́ẹ̀. làyúbọ̀ àtànà àléhìmù ìláyọ́mù ìláyọ́mù ìlìkìyàmà tí ẹ̀díjọ́ àlìkìyàmà láàmà gbé kàyín lórí mọ́yà. mẹ́yà súnmọ́ nsú alábàábì. àwọn tí wọ́n máa fi ìyà tó burú tí wọ́n máa fi fín wọn. inna rabbaka lásàrí ìrànlẹ̀ kọ́ bẹ̀. ọlọ́wọ́ ọba rẹ̀ rí ànábì ọba tó yára ní ìjì ìyá mi. wà á iná wò lákọ̀ fún ọ̀rìn. wọ́n tún wá bọ́ wà Yahudi àwọn náà wọ́n yẹ pẹrẹ wọn àwọn náà ń gba jizíà wọ́n ń gba haraj olóyè tánàbí Mùsá gbà lọ́wọ́ wọn. kó tó di pé ìsìláàmù náà dé ọlọ́ni àtayú tó lè jí síyà ayàdín wọ̀hún sọ̀rọ̀ ẹgbẹ́ bá tó lè gbàdí jísíà lọ wọn ní ayàdín ní o èsì bá fi ránṣẹ́ ilé alọ́gá gbà lọ rẹ̀ wọ̀hún sọ́ọ̀bì òun náà èsì mọ́pàá lé o lọ́ba mọ́ a tààtà sọ̀gáàlì ni o. nítorí wípé ẹ̀tẹ́ ní kágbájí àlọ́wọ́ wa. tọ́ba twenty nine. ọlọ́run hmm. ṣe wù. قاتلوا ọlọ́run ní ẹgbógun ti àwọn ẹ̀yìn náà wọ́n ń bá tàwọn ti nàṣọ́ra bọ̀ kánà bí ò tó dé ọlọ́run wá pàṣẹ fóun náà pé ẹgbógun tàwọn tí ọ̀pọ̀lọ́ ń gbọ́n wàlá abìlẹ̀ yá omi la ákìrì. wọn kò jọ àlìkàmà náà gbọ́. wàlá yóò hárí mú nà má harama lọ́wọ́ wa rasuluhu. ètò ọlọ́run àtòjíṣẹ́ ẹ̀ṣẹ̀ léèwọ̀ fún wa wọ́n èṣẹ̀ léèwọ̀. wàlá yàdì inú nàdí nàlá ákì. ẹ̀sùn tọ́tọ́lọ́run fi lélẹ̀ fún wa wọn àsín. mina lẹ́dínà utul kitaba. Ah, ọlọ́run ti ta bá wí àwọn tá a wí inú àwọn tá a fún ti àṣáájú yín ni o àyàwó dí hàtà yóò tó jí sí yàtà àyájíwà fún sọ́ọ̀gì o. níjọ́ tí ọ̀dọ́ ogun dúró lórí wọn tí wọ́n bá ti lè wá máa san táksì ah. ayàdín tí wọ́n máa mú wá fún un. wà fún sọ́ọ̀gì o. tí wọ́n fi mọ̀ pé sọ́ọ̀gì òru náà ni ojú ọ̀nà náà làwọn bàbá wa náà máa ń lò fẹ̀yìnlẹ́pọ̀ àwọn lè ṣe tí wọ́n fà pálẹ́ sí i tí wọ́n bá jẹ́yìn ọmọ pé ìwọ́kọ̀ ọ̀la yìí fún ọlọ́run àmọ́ sàṣàkọ́lẹ̀ ọwá lè jẹ́ nǹkan kéèké nǹkan tí ń tí tí ò ní nítumà ni wọ́n máa gbà tí wọ́n sàfihàn pé òǹkùn ní toríjọ tí ọba kó lò ní àwọn tí wọ́n bá dín nǹkan bá yóò bi léèrè pé sọ́run sàṣàkọ́lẹ̀ àbí ìsán àwọn bá ti lóhun sáà ni wọ́n ti múnu ẹni tó ní ilẹ̀ a máa sàn lórí ilẹ̀ ẹni tó mọ́ ọ tó fi ń sàn kán bẹ̀ ẹ̀yìn òwò ọkọ̀ nínú jọ nǹkan oníkanlẹ̀ fún. ọkọ bàbá wa ni. wàkọ̀ tọ́ anáhùn fil ardi umama. ọlọ́run ká àtúnṣe fún àní pé kọ̀ǹtà anáhùn mú àpín wọn yẹ́lẹ́yẹ́lẹ́. umama kálukú ń bá tiẹ̀ kiri wọn wọn. mi ni humu sọ́ọ̀lì níjọ níjọ. minhum salihun wa minhum duna dalik. ọlọ́run fi sọ ọ́nbì kan ọlọ́lá sọ fún wa kúlínà mímbàdì yìí ní ìsìráyìlà sáà lọ́dún yìí náà ni ọlọ́run ọmọ bàní pé lólé àrílẹ̀ káàkiri orílẹ̀ pé àkótí pẹ̀lú ọ̀tá kan obìnrin dájá kálukú ọmọ lọbi tí ọba máa gbé ṣùgbọ́n ń jọ àdéhùn àlìkí àmọ̀ bá dé jínàbì kún làfíìfà àgbọ̀n yín pọ̀ àgbà gbogbo yín jọ yẹlẹyẹlẹ ọlọ́run àkọ́tà wọn. nu àwọn wọ́n bẹ́nu wọn ẹni rí ẹni tí ò tún tó bàtà àwọn ẹni rí kó wọn àwọn àlìjánu náà wù. Kúnná tọrọ àríkọ̀ kìlá, wàmí náà dúnà dáàlìkà, kúnná tọrọ ikọ̀ kí dáadáa. Ọ̀nà tí òjọra wọn ní kálukú mú mà. Ọlọ́run ní mímú sọ́ọ̀lì hùn náà, àwọn ẹni ilé wà mí ni òun dùn náà dáálík. àwọn tí ò sì tó gbèlẹ̀ rere wọ́n ń bẹ́ẹ̀ nù wọn. Mhm. wọ́n bẹ̀lẹ̀ onáhùn bílẹ̀ sànà tí wọ́n sẹ́yìn áàtì. ọlọ́lá àfi dáadáa àtàbúrú àbísàdánwò fún wọn àròkáwò wàṣídà kárọ̀ dẹni àfidánwò wò kí nìra ó dé àfidánwò wò àrọ́gàbà wà E ka ma rí ntẹ́mi ẹ̀ nífẹ̀ẹ́ àfidán wọn wò rí ntẹ́mi kọ̀ àfidán wọn wò aláfíàtù wàlúbàlà àlàáfíà àfidán wọn wò ka làáfíà lára ẹni àfidán wọn wò làálà wọn. ó yà á jẹ ọ́. ọlọ́run ní sáfi kó gbogbo ẹ̀ tí ti fakọláfà bá fakọláfà mi ń bá di yín mú kálí fún. ọlọ́run ní kàláfà mi ń bá di yín mú kálí fún. bá a bá pè ní kálífù bá bá jẹ́ kálàf méjèèjì náà ni ṣùgbọ́n tùmọ̀ wọn ò jọra wọn. ìtí kálífù máa ń sábà jẹ́ òǹlàrólé burú ẹ máa wà yíbi tí wọ́n ti lò ó sùkúùn wọ́n èyí jẹ́ èèyàn rí wà láfà mi bá di wọn kálí fún àdó ọdọ òsọlá tàwa dábàá ń ṣàhàwá àti ìfàsáwọ́fà yá lóko ònàgọ́ yá. kálí fún nù. tọ́ba jẹ́ ìtọ́ da kálà lọ́yẹ̀ láfi wá pé khairu kálà lè khairi sala. ó jẹ́ pé khairu kálif. lè khairu sálà. Ah, ah. sáré ni ó yà jẹ́ olólùbára wọn mú. ọlọ́run ní fọ́kàlà fàmí ń bá dìyí mo kàlì fún àwọn àrólé èkú lọ́gbẹ̀yìn wa ọlọ́mọdé àrólé èkú lọ́gbẹ̀yìn wa o. àmín. wárí zulikì táàbà. lóòótọ́ ní ẹjọ́ òun a ìyẹn ni pé wọ́n máa ń ta ànábì ọlọ́run yá òun àròdà gbogbo wọ́n mọ̀ débẹ̀ èyí tó súnmọ́ wọn àtọ́jà aráàmù ni wọ́n mọ̀ débẹ̀ ni wọ́n ń

ọ̀yàkúlùúnà ụlọ lánàá. ọlọ́wọ́ wọn dàrí jẹun kọ́kàn wọn tún balẹ̀ pé ẹ̀wọ́n kan wọn pé ó ti wá foríjì tó ṣe ti ọ̀dà kàdé tì í kò tọ́wọ́ foríjì ọlọ́run sí mi ìbá tún yọjú kò yóò tún jẹ́ ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ọlọ́run ní alamu yóò kàdùn àléyìn mú ìsàkọ̀lìkìtà ọlọ́run ní kèé wá ṣe wípé àwọn ọlọ́wọ̀n ọba àti fi àti gbámú àdéhùn látọ̀dọ̀ yín látinú tìlà tẹ́ ẹ ti ṣèlérí aláyàkúlù alàlá ìlàlẹ̀ àkọ́. àdéhùn tẹ́ ẹ ṣe fún wa ní wípé ẹ ní sọ sísàkání ọlọ́run àti àfin tó jòótọ́. wàdára sún máa fi. gbogbo ohun tó sì wá ń bẹ̀ wọ́n kà sí ẹ létí. nínú tàháwùdù wọn tí a ṣe ìlérí gbogbo ẹ̀ ni wọ́n kà wọ́n máa wàdàrú làákìrọ̀ tó xayiru lílàdínà yà takùnà àfàlà tàkìrù. ọlọ́run ní gbogbo ẹ̀ òun náà lẹ́mà ṣùgbọ́n ẹ ẹ ẹ tún lọ lọ́nà etí ẹ̀sìn lè fáwọn ọlọ́run alámúyó kábàlẹ̀ ìrùmí sáà kò lè aláyàwúlò alàlọ́yì lálẹ́ ha kọ̀. bẹ́ẹ̀ gbọ́dọ̀ sọ nǹkan kan nípa ọlọ́run ọba àfin tó jó òótọ́. wàdára sùn máa fi. gbogbo tí bẹ́ẹ̀ náà ni asàlàyé ẹ̀ fún yín tẹ́ tó fi pamọ́. wàdàrú làákìrọ̀ tó kọ́ irọ́ lílẹ̀ dínà yàtàkùnà àfàlà tàkìlù. ká máa pààyàn ọlọ́run nípa àtìmọ́débí tó ṣe léèwọ̀. kéèyàn máa fi wá ẹ̀san àlìkìyàmà olóore ju adùn lọ àwọn olùpáyọ ọlọ́run wọ́n máa ń fara mọ́ ẹnu tọ́wọ́ wọ́n bá tẹ̀ láyé tí ọ̀bá sáti ní ṣokùnfà kí wọ́n jìyà lọ́run kálìkìyàmà ọmọdàlú ọlọ́run lọ́lọ́run lólóore ṣùgbọ́n kìí ṣe gbogbo èèyàn ló lè ṣe lílàdínà yàtàkùn ó ṣòro ṣe béèyàn ọba di ìbẹ̀rù ọlọ́run má gbọ̀n ibi ìfi owó ti wojú kálukú dé kéèyàn wá pẹ́lẹ́ àwọn ètò ìgbàlẹ̀ à ìmánì ni ìmánì dé ta ni ta lówó tó kò sí tí ó pè èyí tí mo ti rí ti ṣe kíni ó tó mi kò sí ìmọ̀gbàgbọ́ lè yàn fi kárako wípé léwu ẹ má fi lọ ọlọ́run láwọn tí ń páyà àwọn ni wọ́n máa ń sáàrùnú àlìkìámà ọ sọ pé báwọn wọn ti ẹ̀ dàrú òun ọkọ̀ gbádùn ayé iná bí ó sì dàrú lọ́run kò ní sojú ẹ èdè ọkọ̀ dùn mọ́ nínú wọn ò ní pè ọkọ̀ wá wò kò sojú ẹ àìsípayọ ọlọ́ni tó yẹ pé ẹ̀sìn ọ̀hún ẹ̀sìn gbàgede ọlọ́mọdé àṣẹ̀sìn bẹ́ẹ̀ yẹn bá ṣe ń tẹ́lẹ̀ mú bí ní ìsìn tó bá gbára nù tó bọ́ sórí ọ̀kadà tó kọrí wò ó tún di gbajúmọ̀ lọ́nu hmm. ẹ̀yìn ká àwọn akéèyàn kankan ṣẹlẹ̀ sí àfi tẹ́lẹ̀ bá rí ní hmm. tẹ́lẹ̀ mú. ṣùgbọ́n tẹ̀lì kí á mọ̀ ẹ bá ṣe gbogbo èèyàn ni wọ́n mọ̀ ọ́sẹ̀ sí. ó yà ó lè mú hmm. sí màjáàsá àti léhùn la amúlóńwọ̀yà kìrọ̀ wù sí ìnáwó délé máa bá jí. níjọ́ àlìkìyàmọ̀ ó máa rántí àfa wa lọ́mọ nílékún kẹ wọn. àmín. àfa asanu yóò sí oníwà yàrá límú sí ìwù. màjáàsà àti léhùn la. gbogbo ohun tí kálukú ṣe ń jọ àlìkìyàmà gbogbo wa pátá láàrí lẹ́sàn tí ó pamọ́. amúnáhùn. kọsẹ́ni tí ò ní rí. wọ́n yà kíra kù sínú máa bá dín. níbi tí nǹkan jọ́nà ó lè dé ọmọ èèyàn yàkàràwù sí nùhù yóò máa fi eyín lu eyín bí ìgbà tó tútù hmm. tó múyàn tí ó lè dé kọ̀wá ní sẹ́ni tí ò ní rí wípé ẹni yóò lónìí ọlọ́mọdé la khairu lilladhina yatakuna afala taqilu ọlọ́run ní sẹ́ẹ̀sẹ̀ nítorí wípé ohun tọ́lọ́run retí lọ́dọ̀ gbogbo ẹnìkọ̀ọ̀kan ẹnìkan ò ní máa ṣẹ̀ṣẹ̀ sáfàwù sáfàwù ní ká sọ fún pé mọ́nà kọ na wàtàbùzír àti náà kọjá pé ó lo làákàrí ẹ̀ lọ́lọ́fi fún parí ẹ̀ pápá látàkì a ní má jẹ lẹ́dẹ̀ ẹ bá burú ní bẹ́ńbẹ̀ fi ni ẹ má jẹ ó sì jẹ́ pé ní tún wù ọ́ tí ó kópa lára a ní sí ọwọ́ lóhùn gan lo ẹran tó dùn kí ló ṣe tẹ́ẹ̀ ló làákàrẹ̀ ta fún yìí wàlàdínà yóò máa sìnkú nàbílù kìtàbì ọlọ́run ní ṣùgbọ́nù wọn aládínà yóò máa sìnkú nàbílù kìtàbì àwọn tí ẹ̀ tíra àwọ̀ ọlọ́mú ṣe sí nítọ́lọ́run ni wọ́n ṣe ni wọ́n ṣe nítọ́lọ́run ni wọ́n jìnà sí wọ́n jìnà sí wà á kọ́ àṣẹ tíra etí jẹ́ pé ẹni tí àmúnu kẹsẹ̀ pé ka ma dị mẹ́gbẹ́ kiri hmm. nǹkan àwọn wí àfa òun kiri oh, oh. ó tí a bá tó bá òun tí àlùkùránù ni a ṣe tá a bá bẹ̀ wà kọ́ mú sọ̀lá ta. tí wọ́n ń tẹ̀ láṣẹ alukur'an tí wọ́n ń gbé tó bá ti kì á ń lọ pé á mọ̀ débẹ̀ tí wọ́n ń sá kó ń bẹ̀ wà kọ́ mú ta. tí wọ́n sì ń kírun àwọn ẹni rẹ́nu kí aládéhùn tọ́lọ́run ṣe fún wa ọlọ́run ní ìlànà. tún ẹ̀sìn ọlọ́ọ̀la àníra lárí ti ẹ̀sìn ni kò di tí alukuraanu mú lọ. ìmọ̀ sí owó náà rí ọlọ́ni wa yìí dínà takùnà lìjẹ́ wa yìí dínà lìjẹ́ òun sọ fún wa yìí dínà lìjẹ́ nígbàwọ́ ọlọ́run nàtàkùnà ọkọ̀ ọ̀hún gbogbo òkè tí ń bẹ́ ẹgbẹ́ ọlọ́run ló ní ó dúró mẹ́. ọlọ́run àwọn akó òkè akó lójú sánmà àwọn ọlọ́run gbé òkè lọ́sẹ̀ pẹ̀lú ẹ̀ náà wà ní bákọ́rà ọlọ́run ní wàrọ̀ fàánà fọ́nkà òun agbẹ́kùnrú máa tẹ́yẹ. lákọ̀ọ́bẹ̀kọ̀ wà tí wà tó kòrò máa béèrè ọ̀pọ̀lọpọ̀ tá à ń bá ń bì náà ló ti bá ti bákọ́ra mọ́. àwọn èdè tọ́lọ̀ ń lò ní ń yàtọ̀ wípé alukoran Mm. rọ́fù lólò nígbò níbi olò natak. natakuna. lọ́fà tí ọ̀kan náà àwọn aṣáájú wa ẹnìkan ké alukóránù létí ẹ̀ báyà ráfì náà lókè wọ́n wá ń sọ fún pé tó ké òkè dáa wọ́n sàjọ ń fà á ọmọdé lọ́dọ̀ ànábì ànábì ní wọ́ọ̀kẹ́ tiẹ̀. sallallahu alaihi ọkà umaru ni umaru ni ó ní wọ́n náà kéjì ẹ̀ umaru náà kéjì ẹ̀ ètò àkọ́kọ́ kéjì ẹ̀ ànábì ni bó ṣe sọ̀kalẹ̀ náà lókè wọn umaru náà kéjì ẹ̀ ó ṣe sọ̀kalẹ̀ ni wọ́n náà kéwọn torí pé harufin yìí nínú ẹ̀ ní lóga Quraysh lóga àwọn Uzayn àtàwọn tó tún kù náà àwọn àrùn alárúbáwá tọ́lọ̀ ń èdè wọn tó fi sọ alukóránù kalẹ̀ òun ló lo rọ́fà ń bì ó lo nàtàkà ń bì وإذ نتقنا الجبل فوقهم كأنه ذلة وظنوا ọlọ́run nígbà táwọn ọlọ́run ọba tá a gbé òkè a gbogbo òkè kúrò ńlẹ̀ a lọ sórí sórí wọn àti bàbá

bẹ́ẹ̀ bá gbà ìdẹ́ ń wò pé yọ́ ya yẹn yọ́ ya. ọ̀dẹ́kùnrún máa fi làálàkùn tàtàkùn. gbogbo tá a fi bẹ̀ fún yín ọlọ́run ni ẹ máa kà á. eléyìí ṣẹlẹ̀ lẹ́yìn tí ànábì Mùsá dé. lẹ́wọ̀n pé sáàmì ríyù ó ti dá léwu kó tó dé. kò sì sí tó bí ilé ọ̀dàrú ṣáájú ọgbàjọ́ tí Mùsá kọ́kọ́ lò tọ́rọ́gbọ́jọ́ òun ni wọ́n ti rò pé yóò dé ṣùgbọ́n sáàmì ìlú nígbà tí wọ́n rí wọ́n bá fọjọ́ mẹ́wàá kún wọ́n bá wò pé ọ̀gá yóò dé. ọ̀làfàmà ọ̀pọ̀ ọ̀yà sáàmì rí yóò. àgbà àmọ́ òun náà ni ọgbàjọ́ kò dé ọ̀yàkẹ́mi náà rí nǹkan fi lélẹ̀ òun náà gbalé mọ́ ọ̀gá ẹ̀ lọ́ọ́ ọ̀kọ̀dábùtù kọbúdà tá a mi ni àtàrí rọ̀súùl ó ti bu ẹsẹ̀ jìbìrìlù torí táwọn inú táwọn gbọ́lọ́ta kọ́ lọ́dọ̀ àfa àwọn ọlọ́ọ̀lẹ́kùn kẹwọn wọ́n ní bí àwọn màlẹ́kà bá fẹsẹ̀ lélẹ̀ẹ́lẹ̀ lálàfo bí ọjọ́ mélòó kan ibi ó sì máa mí túpẹ́túpẹ́ wọ́n ní ní Musa Samiri yìí ìpẹ́ ló

ó ní bó ṣe ẹbẹ́ mi òun ṣe wò pé òun náà ti di nǹkan lọ hmm. òun náà ní nǹkan lọ bó ṣe dànù kérégbé màálù nu ọba gbénu yàrá kan

ọ ò pé tẹ́lẹ̀ yìí mọ̀ ọmọ tó rọrùn bó ṣe dá lérú nù bó ṣe dá lérú nù. kọ́lá fàdéhàm. yàmà lọ bí ti dá ti wá síbẹ̀ náà ni. kùdú máa ta iná kan fi kó wà tẹ́ ó wà tó. ọlọ́run ní ìta ìta àfilé yín lọ ẹgbàá pẹ̀lú agbára wà dúkùrú máa. mami làálàkùn kàtàkùn ẹ máa rántí ẹ máa kà á alukóran ló sì ti yàn fi tó léwu. ẹja máa ké àyíké òun ló da yé wú àyíké ló da yé wú gbogbo ohun tá a fẹ́ lò láyé wa ó ti wà lóye. ká máa kà á kọ́mọ́jà bá sọ di ọ̀ṣọ́ hmm. tá a máa fi tó lé. ọlọ́run níwáyé dínà takanali jabala bá ọkọ̀ nígbà tá a gbókè ní a lórí. kànáwó dúlà tún. àmàlẹ́kà lọ́pàá aláṣẹ pé ẹ kó ló òkè kí làwọn ò lè fi ìyẹ́ wọn kò sí kí wọn ò lè fi kó. ebá àánú ọlọ́la lọ bá wa yẹ kwa. ọlọ́ni àti ebi yẹ kó àwọn kó gbé adókè sì dojú wọn wọ́n sì yọ ìyẹ́ wọ́n yọ ìyẹ́ lẹ́sẹ̀ wọn. wọ́n dojú wọn múlẹ̀ kí wọ́n lè kí wọ́n lè fi yẹ nǹkan. wọ́n yẹ wọ́n sá. lọ́wọ́ àdúgbò o. kánà ló ń bẹ̀rẹ̀ tán. ọlọ́ba ni bẹ́ẹ̀ lọ́wọ́ pé kọ́lọ́wọ́ sáfì alẹ́. gbogbo ọmọ wa náà dàlìkì àmọ́ gbogbo ah. ẹ̀ṣẹ̀ tá a bá ń ṣẹ̀ kọ́sọ̀ yà wá dọ̀. ọjà fi wa dàlìkì àmọ́. ọjà fi wa ọmọ kan ó ní láyé tà ń jẹ èyí tá a ti ṣe ti burú ju ah. àwọn àtijọ́ lọ ah. kò sí tí èlò àmàlẹ́ kà fún ọlọ́mọ jẹ wáyà o. wàdánù anáwó wákìún bíi. ọlọ́run ní jẹ́ rò wípé yọ ya láwọn lórí. kùdú máa táyínà kan bí kò wà tí ń. ẹ̀gbọ́n tá a wí fún yín ní pẹ̀lágbára. wàdókòrò máa fi làálàkùn tàtàkùn. وما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون الحمد لله رب العالمين adúpẹ́ arójú ara ààyè wí tòní arójú ara ààyè gbọ́ tòní gbọ́ tòní ìyá lè rojú kára ààyè bàbá láàyè. قولي وينفع كل مستمع وراوي وينفع كل مستمع وراوي فكت البويب بعلمي وليراك له بل أنت باب لكل العارفين به أرشدتنا لمقامات العلوم كذا حقا فأنت وسيد صحيح مرشدا صاحب الإمم أكرمك الله جارب ما